أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوكم أنه وبركاته ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń sẹ́nu síra Umdatul Ahkam ti àfa Abdulgani al-Maqdisi ọlọ́ọ̀ba tí ó yọnu sí a ó lórí báàbù rọ́hàn wọ̀ bẹ́yìn yìí báàbù yìí yọ sọ̀rọ̀ lórí àrọ́hàn oníkéèyàn lọ yáwó kó fi lórí owó tó fẹ́ yá عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم اشترى من يهودي طعاما ورهنه درعا من حديد أبو هنا ولكن أبو عائشة يا نوى يا النبي صلى الله عليه وسلم رضي الله عنها wípé Ànábì sallallahu alayhi wa sallam ishtara min yahudi ta'aman ó ra oúnjẹ lọ́dọ̀ arákùnrin kan yahudi wa rahanahu dir'an min hadid ó wá fi dir'a èyí tí wọ́n ti pẹ̀lú irin ó fi dúró ìfẹ́ tí yóò bá dá tó bá sanwó oúnjẹ náà. ni wọ́n gba dèrà yìí dèrè yẹn ó ní ẹ̀wù tí wọ́n máa ń wọ̀ nípa ògùn torí àti pòtẹ́kì ara wọ́n máa ń yí wọ̀ káyà tó irin náà fi ṣe èyí tí máa ń lọ sí ojú ogun òun ni fi láti fi gba oúnjẹ ìgbà tí bá oúnjẹ náà gba dèrè حديثي أني النبي صلى الله عليه وسلم اشترى من يهودي طعام أورا وندى نيودو يهود كلمة يهودي نسبا يعني في أفريقيا في ẹ̀ntọ́ sáàpẹ̀ ní yahud yahud yẹn àwọn afáàní tán fi ń pè wọ́n ní yahood ó ní ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ nípa wọn pé iná hódínà ilẹ̀ yìí èyí ni pé a padà sí ọ̀dọ̀ rẹ tó láti háàdá yahood húdà èyí ni kánìmà náà ti wá àwọn ẹlòmíín ní lisbatun ilà jẹ́sì ìlú yahuda àwọn míín ní wọ́n fi ó pọ̀ bàbá ńlá wọn tí ń jẹ́ yahoo òun ni wọ́n fi pè é wọ́n fi pè wọ́n. àdìsí yìí ó fi hàn pé ànábì sallallahu alaihi wasallam níbi tó sáfáyé dé kì í fi oúnjẹ tájẹ lọ́la kì í fi sílẹ̀ lé rẹ̀ so gbogbo tó bá wà lé ọjọ́ náà òun náà ni wọ́n fún àwọn tí wọ́n ní bùkátà so ìjọ́ kejì ntọ́lọ̀ bá wá ṣe ńgbà náà òní wọ́n jẹ. ó fi hàn bí alexa sallam bó ṣe mú ní ayé ní kékeré ó fi ọrẹ alexa sallam hàn torí pé kì í sọ oúnjẹ sílé ọ̀wá sí nǹkan tó wọ́n jẹ lé ńjọ́ náà ẹ̀ àfikún ọlọ́run jẹ kò sì sówó sọ irú ẹ̀ lẹ́yìn sàṣẹ́lẹ̀ mo ti tó nu ọ̀la ẹ̀ ká ní òmùwó tí ó fi ra jẹ síbẹ̀ àyàfi tó fi nǹkan dúró ó wá fi nǹkan ẹ̀dà tí wọ́n máa ń wọ̀ láti fi protect ara olófin dúró láti ra oúnjẹ náà. àdìsí fáyidà tó wà ń bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ ni pé ó fi hàn pé kò sí aburú tá a bá fẹ́ yáwó tí ó di pé ó ń tàn án láti fi fún ní assurance pé èèyàn sanwó náà padà kó fi nǹkan owó kó fi dúró onígbà tí wọ́n bá rí owó yẹn tán tán tán yóò wá gba náà padà ó ní wọ́n ń pè ní rọ́hàn ṣùgbọ́n kẹ́lìmà rahal gan fúnra rẹ̀ ó ní àtúbùt ohun tí ó máa ń wà níbi kan tí kì í yẹ̀ ó dàbí garanti tó kò síyèméjì ẹni ó ní yóò lọ wọ àgbẹ̀yìn ni tó láì síyèméjì yóò dán owó náà padà sórí àti gba ẹrù rẹ̀ ìgbà míì ohun tá a fi dúró ó lè ju owó tá a yá lọ ìgbà míì ohun tá a fi dúró ó lè ṣe déédéé tá a yá ìgbà míì tó ti jẹ́ pé owó tá a yá ju tá a fi dúró lọ bákan mẹ́ta náà ni sọ ọ̀rọ̀ ń bọ̀ lórí yẹn ṣùgbọ́n rahan ní èdè sẹ̀ríà ó ní nǹkan tí ó fi yàn lọ́kọ̀ balẹ̀ nígbà tí ẹni tí ó yáwó tó bá fẹ́ yáwó nígbà tá a bá ti ní assurance pé yọ sanwó náà mi ò wá ní yọ olówó bá wọn lásán ó fi nǹkan kan dúró lóyún tí wọ́n fi dúró yẹn torí àti yáwó náà ni wọ́n ń pè ní rahman nìtàn mo àga lọ́dọ̀ ẹnìkan ó wá ní àfi tí n bá fi nǹkan dúró. mo wá mú aago mi kalẹ̀ pé aago mi nì tí n bá mówó àga wá ìwọ̀n àgbàdo tó aago tí mo fi kalẹ̀ so tí o bá di pé ohun tí mo fi dúró yẹn owó rẹ̀ pọ̀ ju lọ tí n san sì ti ní òdi owó iye tó bá wọn kò fún tó bá ti yẹ déédéé owó tí mo yá wọn ni ọ̀dà eléyìí mo ní owó tó wá ju owó bá wá ju kìíní yẹn lọ á wà ṣe rẹ̀ ìpè ní ìṣe báyìí rọ́hàní ó tọ́ nínú ṣẹ̀ríà ó wá nínú tírà ọmọ àti súnà lẹ́yìn sallallahu alaihi wasallam àti ìjìmá àwọn olùmọ̀ ọlọ́ni wa in kuntum ala safari wa lam tajidu katiban bá wà nínú àjò tẹ sì fẹ́ ara yín lówó. ẹ wá rí ẹni tí ó kọ àkọọ́lẹ̀ owó tẹ ẹ torí pé nínú súrà tí àyà yìí wà ọlọ́run ti sọ síwájú pé tẹ́ ẹ bá fẹ́ yáwó ẹ̀kọ́ ẹ wá ẹni ọmọ ọkọ láàrin ọkọ ìfẹ́ ìyálẹ̀ kẹ́ẹ̀sì wá ẹlẹ́rìí méjì táwọn náà jẹ́ lọ́kùnrin. bẹ́ẹ̀bà wá rí ẹlẹ́rìí méjì lọ́kùnrin tẹ́ rí ẹlẹ́rìí ẹyọ kan ẹ wá obìnrin méjì ọkùnrin kan torí pé tí ẹnìkan bá gbàgbé ẹnìkan lè yóò lè rán létí sọlọ́wọ́ àmì wàyí kúntùm tó bá di pé ẹ wà nílé ẹ̀dùn tó ìrìn àjò yẹn ti dé gbogbo nǹkan so ẹnì máa yẹ tí ó máa kọ tí ó máa kà tí ó bá yẹ kọ gbèsè lẹ fàdíhánú mọ̀kúbù ẹ gba nǹkan sílẹ̀ láti fi dúró fún owó tẹ yẹ ń dọ̀ léyìí tẹ gbà tọwọ́ so eléyìí ẹ̀rí inú Qur'an ṣùgbọ́n ẹ̀rí súnmọ́ ọ̀hún náà ni àdéhùn sáǹkà lọ́wọ́ ṣùgbọ́n ìjùmọ̀ àwọn olùmọ̀ Ibn Qudama inú tíra rẹ̀ al-Mughni ó ní faqad ajma'a al-muslimuna ala jawaz ar-rahni fi al-jumla wípé àwọn al-umma mùsùlùmí wọ́n fi ẹnu kò lórí pé ó tọ́ ká nǹkan dúró nígbà tá a bá fẹ́ yá nǹkan ó tọ́ ìṣe kó di ọ̀ràn yẹn kò sábà ń gẹ́ṣe tó eléyìí fi hàn pé rọ́nà yẹn ó tọ́ nígbà tá a bá wà lé àbí tá a bá wà ní ìrìn àjò nígbà tá a bá wà ní ìrìn àjò torí ayàtà kanú sọ́ọ̀tù bàtà tá a bá wà lé torí àdìsí àlẹ́sà ọ̀sánná tó fi nǹkan ẹ̀jà tó fi ra oúnjẹ lọ́dọ̀ ẹ̀rú torí pé inú Madina ló ti tẹ̀lé àlẹ́sà ọ̀sánná ò sí ní ìrìn àjò ńgbà náà wọ́n ní hikma ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí ni pé ọgbọ́n àtòye ti ń bẹ́ ń bẹ̀ ọ̀pọ̀ nínú àwọn èèyàn náà ti yáwó fún ọ̀rọ̀ àsanwó náà àbí kó tiẹ̀ sá lọ tó tá a bá fẹ́ yẹ̀yàn lówó táàtì má délédélé táàtì ní ìgbàgbọ́ fúlì lórí ẹ̀ wípé yọ̀ọ́ dáwó náà padà a lè gba nǹkan tí ó fi dúró so lẹ́yìn yóò ṣàǹfààní fún òun tó gbowó yóò ṣe àǹfààní pẹ̀lú tí ó kò lówó torí pé òun tí ó gbowó torí tó fi ilẹ̀ yìí ń rówó gbà ẹni tí ó ti yà lówó náà torí tó fi ilẹ̀ yìí ọkàn rẹ̀ balẹ̀ so fún èkíní kejì wọn ni wọn ní àǹfààní ń bẹ̀. bákan náà bí àwọn bá fi nǹkan owó lẹ̀ tí ó sì fi kí kí kí nǹkan òun kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ yóò máa gbìyànjú àti tètè sanwó ọ̀pọ̀lọpọ̀ ló dé gbèsè tó sì lówó tí ọ̀sán tí ọ̀sán ìbájẹ́ kó ní nǹkan kan tó fi dúró síwájú kó tó gba owó náà yóò tètè wá sí so ibi tí ọ̀rọ̀ àníyẹ tó ti láǹfààní nìyẹn wọ́n ní. àrkánu rẹ̀ ẹni pé òpó rọ́hàn ó ní alákọ̀ọ́kọ́ àrọ́hìn ẹjọ́ ẹjọ́ fi nǹkan dúró almùsẹ́yìn ẹni tí a gbà owó lọ́wọ́ ẹ̀ta fi nǹkan dúró lọ́dọ̀ rẹ̀ aláti rí méjèèjì tó kí ní táwa fi dúró kí ní ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ ẹ̀ta fún un lọ́dẹ̀ tí ó yá ni lọ́wọ́ náà fi nǹkan dúró lọ́dọ̀ rẹ̀ kí ni ìdájọ́ nǹkan náà ìdájọ́ tá a gbà gbà lérò ní ṣé ó lè ta for example mo fi nǹkan twenty thousand dúró mo sì yá twenty thousand ṣé mo lè ta kí ni bọ́ fi dúró tí mo fi gbowó lọ́rùn torí pé price rẹ̀ owó rẹ̀ kankan náà ni àwọn afáàní ẹni kò lè tà torí pé kìí ṣe ìtì ẹ̀ tẹnì kan yáwó ni so kò lè tí ì di títí àyàfi tí ó ń tọwọ́ bá rí owó san lókù so níbí kò ní àǹfààní láti ta kìíní yẹn ok níta fi dúró yẹn bíbàjẹ́ rẹ̀ àbí dídára rẹ̀ kí ni ìdájọ́ tó wà ń bẹ̀. àwọn afáàní ọ̀pọ̀ oríṣi méjì nǹkan kan wà tó yẹ pé kò ní ìdí ká ti tẹ́lẹ̀ lórí kò ní ìdí ká tọ́jú ẹ̀ kò ní ìdí ká ṣe nǹkan kan kò tí ó mú bó ti wùlẹ̀ ọ̀pẹ́ tó àwọn nǹkan wà báwọn gẹ́gẹ́ bí ilé a nídìí àti máa fúnlé lómi àbí láti máa fún ilé lóúnjẹ so eléyìí ò nídìí ìnáwó kankan tá a bá fi lé dúró ní ìsìn kò sí ìnáwó tí ẹni tí a fi lé dúró lọ́dọ̀ rẹ̀ tí ó ṣe lórí ẹlẹ́ẹ̀kejì oní tí máa bàjẹ́ tó ní ibi títọ́jú gẹ́gẹ́ bíi oko for example àbí ẹranko àbí nǹkan ọ̀gbìn bí ẹṣin àbí ràkúnmí gbogbo àwọn yẹn wọ́n ní ìdí ìtọ́jú. so àwọn afáwọn ti ìjàpá ẹnu pé ẹni tá a fi nǹkan dúró lọ́dọ̀ rẹ̀ tó lè lò tó bá ní nǹkan tó ti lè lò. wọ́n ní bákan méjì tó bá jẹ́ nǹkan tí kì í bàjẹ́ tí ò nídìí àtúnṣe kò tọ́ fún láti lò haramu ni for example lápèjúwe mo gbé kọ̀mpútà wá mo fi dúró kọ̀mpútà ò ní ìtọ́jú kan tí mo fẹ́ tuntun torí pé bẹ́ẹ̀ tájì ẹ̀sán ilé yorùbá ti bẹ̀rẹ̀ tí ó ti wà ń bẹ̀ tí ó pẹ̀ so ẹni tí mo fi kọ̀mpútà dúró lọ́dọ̀ rẹ̀ kò ní àǹfààní láti lò àti ẹni tí mo fi lé dúró tó lè kó sínú ilé náà kọ́kàn máa gbé bẹ̀ títí ń fi gbówó wá rárá torí pé ilé yẹn ò ní ìtọ́jú ṣùgbọ́n ẹni tó fi màálù dúró àbí ràkúnmí yóò jẹ yóò mu tó bá tó yẹ kó ní mílíkì ó di dandan ká máa fún mílíkì ẹ tí wọn ò bá fún yọ palára tó ìyẹn nídìí ìtọ́jú tàbí ọ̀wà tọ́jú ẹ̀ pé ẹni ó fi ràkúnmí dúró ní ọ̀nà wa lójoojúmọ́ láti ọmọ tọ́jú ràkúnmí rárá ẹni tó fi nǹkan náà dúró tọ́wọ́ rẹ̀ kò ní ọmọ tọ́jú ẹ̀ tòótórí ìdí eléyìí ó láǹfààní láti gun ràkúnmí náà ó láǹfààní láti lo màálùú náà fún àǹfààní rẹ̀ torí pé òun náà ń ṣiṣẹ́ lé lórí ṣùgbọ́n tí ràkúnmí àti màálùú tó bá wá parun tó bá pé ìparun rẹ̀ látọ̀wọ́ ẹ̀ ló ti wá. Ọrụ rẹ n'ụwa. tó bá pé rẹ rẹ̀ kìí ṣe àti ọwọ́ rẹ̀ ọrùn ẹni tó ní lọ́wọ́ for example wọ́n so mọ́lẹ̀ nígbà wọn ó di láàárọ̀ ó ti kú kò so ọrùn ẹni tó ní màlúù lọ́kùn yáwó ọrùn rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹni màálù bá kán lẹ́sẹ̀ ó ní yọ́wà responsible fún màálù náà torí pé látọwọ́ rẹ̀ nìkan náà ti ṣẹlẹ̀ dídàkejì ẹ̀wẹ̀ àwọn afáàní ọ̀rọ̀ àánú yẹn kò lè jẹ́ ráhánù àti tí ń bá gbà lọ́wọ́ for example mo fi maṣíìnì dúró láti fi yáwó ṣùgbọ́n ẹni mo yáwó lọ́wọ́ rẹ̀ kò gba mọ́ṣíìnì ilẹ̀ náà mi mọ́ṣíìnì ti wà lọ́dọ̀ mi mo wá rí ẹbí ọ̀rà mọ́ṣíìnì mo sì ti fi dúró ṣé mo lè ta mọ́ṣíìnì náà yes mo lè ta torí pé ẹni tí mo fi mọ́ṣíìnì yáwó lọ́wọ́ rẹ̀ ọ̀gbá ọlọ́sìn ní farihanu makbudo ẹni pé nǹkan àti gbó tí ó tọ̀ wọ́n gbà tọwọ́ nígbà tí o ti gbà tọwọ́ yẹn ránù ò sí pé so ẹni tí ó ní machine ó lẹ́tọ̀ àti ta machine náà lọ́pọ̀ wá ní a èyí tó ti gbó nípa ọ̀fẹ́ ti yáwó ńbọ lọ́wọ́ ńbọ lọ́wọ́ àbọ̀ ọ̀gbá lọ́wọ́ ilé ilé ẹni ọ̀tà kò sì ti ta nígbà tó yẹ pé ti tèmi ni. àwọn àfáà míì wọ́n ní rárá kò ní ẹ̀tọ́ láti dà torí pé kìíní yẹn ó gbà tọ́wọ́ o kò gbà tọ́wọ́ o ìdájọ́ kan ti wà lórí ẹ̀ ò ní pé ó fi dúró láti fi yáwó ọwọ́ ẹni tó ya lówó lọ́wọ́ àwọn ara rẹ̀ náà lọ́wọ́ àǹkankan náà ni kò sí yàtọ̀ lọ́dọ̀ fún un. eléyìí ohun tí àwọn màlìkíyà tí wọ́n dúró lé lórí torí pé wọ́n ní ó ti di àdéhùn ó ti di dandan ká pé àdéhùn yẹn ti Islam ọlọ́ni yá ayọ̀ lẹ́bí na àmàlú àwọn fún bíl òkú ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ pé àdéhùn olópin ìgbà tó bá ti ṣe ìtìfáàf láàrin ara wọn pé ohun tí mo fi dúró ní ìyàwó kọ̀wá àgbà sọ́wọ́ wà lọ́dọ̀ ẹni tó ní so ó ti àdéhùn ti wà lórí kinní náà kò ní ẹ̀tọ́ láti tà á so eléyìí àwọn bíi sheikh olùfẹ̀mí àti ibn baz ó ní wọ́n tẹ̀wọ̀n wípé ọ̀rọ̀ tó lágbára jù nìyẹn torí pé lóòótọ́ lóòótọ́ bó tilẹ̀ jẹ́ pé ẹni ọ̀ya lówó ò bá tọ́wọ́ ṣùgbọ́n àdéhùn ti wà lórí ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti ta kinní yẹn ó dìgbà tí ọba san owó olówó. nà níbi ìṣe àǹfààní pẹ̀lú ohun tí a fi dúró àdìsá Ànábì sallallahu alaihi wasallam ó fi hàn pé ohun tí a bá máa ń gùn gẹ́gẹ́ bí nǹkan ọ̀sìn ẹni tí wọ́n fi nǹkan dúró lọ́dọ̀ rẹ̀ ó lè lò ó ní arọ́hẹ̀nú yurkab bí náfà pọ̀tì yìí ohun tá a fi dúró ó jẹ́ bí nǹkan tá a máa gùn yurkab a lè gùn bí náfà pọ̀tì pẹ̀lú nínáwó látọ̀dọ̀ ẹni tí kìíní yẹn wà lọ́wọ́ ẹ̀ ẹni pé jíjẹ rẹ̀ àti mímu rẹ̀ ó ní ó ṣe ìdàkánà màrúhùn náà tó bá jẹ́ pé tá a ti dúró ni wà lábàánù fún mi yusra tó bá pẹ́ bí irun tá a máa mu mílìkì ẹ̀ ni ó lè fún mílìkì ẹ̀ kó mú nígbà tó ọwọ́ rẹ̀ lọ́wà ilé rẹ̀ lọ́wà onífunni kókó jẹ onífunni lè mu tó kíní tí oúnjẹ yẹn ń produce látàrí rẹ̀ ó ní ẹ̀tọ́ sí i bó tilẹ̀ jẹ́ pé tẹlòmíì ni tó fi yáwó ṣùgbọ́n ó lè fún mílíkì ẹ̀kọ́ mu ìdàkánà marhuna tó bá pé ìta àfijúwò ni wàhálà lẹ́bi yẹ́rkàbù wà yẹ́sọ̀rọ̀bù náfàfà ṣùgbọ́n ẹni tí mu mílíkì ẹ̀ àtẹ̀ǹtì ń gùn ìnáwó lórí nǹkan lórí rẹ̀ lọ́wọ́ so eléyìí ni ohun tí àlẹ́bí sallallahu alaihi wasallam sọ ìdí inú táwọn afáàfin ni eléyìí ni ọ̀rọ̀ tí ó lágbára jù ipe ẹni tí a fi nǹkan dúró lọ́dọ̀ ẹ̀ ó lè lo nǹkan náà tó bá yẹ pé nǹkan tá a máa lò ní ṣùgbọ́n tó bá yẹ pé nǹkan yìí lò ní tó kàn wà tí ò sì ní bàjẹ́ tí ò sì ní tí ó mu kò tọ́ fún láti lò ó. Yeah. tí àsìkò bọ́ wá tó tí ó dáwó padà kọ̀ wá lo owó náà dá padà tí ẹni ọ̀ya lówó ló nìkan ntí òfin dúró yìí ìmọ̀ kọ̀ ọ̀tá kọ̀ sanwó mi àbí kọ́ rọ́pò owó mi tó bá tó ìntọ́yá fàyìn rọ́pàdọ̀. حبس حتى يسدد الدين فبواقع عد ملك سيو في فونا أو يبيع الرهن أبي قطع كان فصلوا ورجاء النبي صلى الله عليه وسلم لي الواجب يحل عرضه وعقوبته أن تيام yáwó tọkọ tí ọ̀sán إن sì ó tọ́ ká tà ká fi san owó ẹ̀ tọ́ba wa kọ̀ ó tọ́ ká ká ká ká sọ ọmọlúwàbí ẹ̀ nù ká sì tún fìyà jẹ wọ́n ní òkú gbà tí wọ́n sọ yẹn ó ní kí adájọ́ fún ní ó tì mọ́lé títí ó fi gbà pé n tó fi gbóhùn fún ọ̀tá wọn fi sanwó gbèsè tọ́jọ́ tó eléyìí rẹ̀ pé gbèsè kìí ṣe nǹkan kékeré lọ́rùn èèyàn nínú àǹfààní àdìsí bákan náà kò sábúrú ká ṣe àṣepọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí gẹ́gẹ́ bí ọjà rírà àti títà láàrin ara wa àbí yáwó ẹ̀lẹ́sàlá kò yá oúnjẹ lọ́dọ̀ mùsùlùmí ọ̀dọ̀ Yahudi ló ti yá so eléyìí fi hàn pé kò sí aburú nù ẹ̀ kátà kátàkárà àbí àwọn muamala kò sábúrú ká ṣe pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí. and then níbí again àwọn àfáà tún ṣe ìsìnbáàfù kankan nígbà tá a pè yẹn ní kèfèrí a mọ̀ pé ọ̀nà ìjẹ́ rẹ̀ òun ò ní bìkítà kò tún kọ́kàn pẹ̀lú Yorùbá yóò máa jẹ́ náà ni àbẹ́ẹ̀kọ́ so a sì ní kò sábúrú ká ṣe muamala pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé ń jẹ rìbá ń kọ́ wọ́n ní títà rírà tá a ṣe lọ́dọ̀ rẹ̀ òde rìbá rẹ̀ lọ́wọ́ kò sí nù rìbá ẹ̀ rìbá tí ń jẹ ọrùn rẹ̀ lọ́wọ́ èyí táwa ṣe láàrin ara wa halal lápèjúwe. mo ní mọ́tò tí mo fẹ́ tà ẹnìkan ni wọ́n ń ṣe muhammadu pẹ̀lú rìbá ọ̀fẹ́ ra mọ́tò náà ṣé ń sọ pé à ah, ìní ta mọ́tò kan torí kò ń ṣe muhammadu pẹ̀lú rìbá wọ́n ní kò sábúrú ká ta mọ́tò fún torí pé owó tá a ṣe láàrin ara wa kì í ṣòwò rìbá tó rìbá tiẹ̀ ọrùn ẹ̀ lọ́wà kì í sọrùn wa. mo rò pé a gbọ́ eléyìí bákan náà ó fi hàn pé a lè ta nǹkan ká gbowó ẹ̀ ní ìgbà míì kéèyàn ta nǹkan kó ni ó gbowó rẹ̀ for example mo ń ta nǹkan yìí mo á ní mo fẹ́ ra kí n báyìí èló lọ́ọ́ iye báyìí ni mo tà á ṣùgbọ́n ní ìsìnkọ́ ní ó kó jẹ́ pé gbàkirùgbà níbi títà àti rírà àyàfi nǹkan tí rìbá bá máa ń wọ̀ gẹ́gẹ́ bí oúnjẹ pẹ̀lú oúnjẹ owó pẹ̀lú owó. bákan náà àwọn afáàní àdíìsì ó tún kọ́ wa ní nǹkan kan al-akhdhu bil asbab ẹni pé ká ìdí tí ó mú wa rí nǹkan fẹ́ ká gbá mú kákàmọ́ gbẹ́kàn gbé ọkàn lọ́lọ́run irú gbẹ́kẹ̀lé ọ̀dẹ̀ mo gbọ́ lọ du ọmọ táwa kálítù ábísìkì mi inú ilé mi yóò tó abalẹ̀ mo wá jókòó lé mo ń dúró de ábísìkì torí pé kí ni mo gbẹ́kẹ̀lé lọ́wọ́ ṣé ìgbẹ́kẹ̀lé tó dá lílé o pẹ́ẹ̀pẹ́ẹ̀ mo láti jáde láti lọ wá àríjìkì tí mò ń dúró dè látọ̀dọ̀ ọlọ́run yẹn dídí jáde lọ wá òun ni al-akhdhu bil asbab bákan náà ẹnì ọwọ́ ayáwó ó lè má sanwó mọ́ ó lè gbowó níta lọ ṣùgbọ́n tí àbá fẹ́ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ ká ṣe al-akhdhu bil ìpè wa ò ń yọ ọ lówó ṣùgbọ́n ó fi nǹkan dúró tí ń fi ní assurance pé lóòótọ́ lóòótọ́ lọ́wọ́ àsanwó mi so èèyàn kàn ní wá pé àbà ọlọ́mọ bá dó tó bá mú wá fún rẹ̀ tí ọba mú wá fún rẹ̀ àà ní ìsìn wọn fẹ̀yẹ̀ dẹni ilẹ̀ ẹlẹ̀. bákan náà kí ni tí a ní àlẹ́sà sálà dúdú nǹkan ogun ṣé àdìsí ó fi hàn yí pé ẹ̀tọ́ ni ká ta nǹkan ogun fún ẹni tí kì í ṣe mùsùlùmí torí pé tá a bá ta nǹkan ogun fún un bí gàdá fún ní tí yóò fi pa wá ni wọ́n ní rárá àdìsí yóò fi hàn bẹ́ẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ òní pé díròwò dáadáa ti fi dúró kì í ṣe ń tà àti ìjagun níta àti protect ara ni mélòó làwọn tán lọ jagun fún wọn ni tó ọ̀pá dandan láti lò fógun ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé wọ́n ní anẹ́tà àtẹ́là ń lọ ó fi ṣe ó fi dúró lọ́dọ̀ yahoo torí pé ànábì mọ̀ pé dájúdájú arákùnrin yẹn kò ní ìpalára fún mùsùlùmí nínú tí àlẹ́bíta sálàm tó mọ̀ nínú wa rẹ̀ ó ti dájú pé ó ń tọ̀ wọ́n ò ní ìpalára fún mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé èyí ṣe tó fi jẹ́ pé àlẹ́bíta sálàm kò lọ ṣe yá oúnjẹ yẹn láti ọ̀dọ̀ mùsùlùmí àwọn sàábẹ̀ rẹ̀ léètò jẹ́ pé nínú àwọn tí wọ́n ní àrùbìkì wà bóyá nínú wa síwájú kí n tó ṣe tó wà lọ́dọ̀ mi a lè fún wa ní ìdí kan sí méjì tánàbí fi kọ̀ tí ò fi lọ bá àwọn mùsùlùmí láti ya oúnjẹ náà tó fi wá jẹ́ pé ọ̀dọ̀ yehud ni ó ti lọ yà. ìbéèrè yẹn mo túrò rẹ̀ sí nínú náà kí ni dáwà lérò pé bóyá ó lè ṣokùnfà bẹ́ẹ̀ now yes ọ̀kan nú ẹ̀mí yẹn ìgbà bí ànábì máa ṣe nǹkan torí àti fi hàn pé ohun tó ń ṣe yẹn o ẹ̀tọ́ ni kò sáburú nú ẹ̀ now now. pépé ìtìjú ló ló mo deprive láti lọ sọ́dọ̀ àwọn mùsùlùmí lọ sọ́dọ̀ yahoo. نعم ẹ̀wọ̀n náà ni bí àfa ìsọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni náà. Ìlànà gẹ́gẹ́ sọ pé. ó ṣe àfihàn pé ẹ̀tọ́ ni ká ṣe irú mu'amala yẹn láàrin ẹni tí kìí ṣe mùsùlùmí àti mùsùlùmí. wọ́n á ní lébi ànábì ó di tribe àti ara rẹ̀ láti lọ sọ́dọ̀ àwọn mùsùlùmí ó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn àbí gbogbo wọn pátá wọn ò ní í gbà láti fún òun ní oúnjẹ àwìn àyàfi kí wọ́n láwọn bí òun tó láti wá má jẹ́ pé ó fi ara ni wọ́n torí pé wọ́n máa tijú ànẹ́sà sálàm wọn ò ní gbà yí pé àwọn ọ̀yà ànẹ́sà sálàm ló ń jẹ ipe tó bá sanwó padà kó mú kó wá gba tó fi dúró ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní ṣe wọ́n ní instead yẹn àwọn kúkú fún ní fi sabilillah wallahu a'lam. gbogbo àwọn tí àwọn àfáà ṣe kiri lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ló lè ṣẹlẹ̀. so eléyìí hadithi rahan an abi hurairata radiyallahu anhu أن رسول الله صلى الله عليه وسلم قال مطل الغني ظلم فإذا أتبع أحدكم على ملء فليتبع حديث إليه àgbà láti ọ̀dọ̀ Abu Huraira ó ní ẹ̀nẹ́sà sẹ́ndà sọ wípé mọ́tọ́lù lọ́gẹ̀rì zul ẹni pé ìlọ́ sísan gbèsè lára pé n tó ní àbòsí ni ìyẹn jẹ́ sí ni pàápàá. فإذا أتبع أحدكم على ملء فليتبع. tí èèyàn bá jẹ gbèsè for example Abu Sabriya ní ìsìn mo jẹ wọ́n ní one hundred thousand mo wá ní wọ́n á ti rò mo ti rò pé tó bá pé èmi pẹ̀lú wọn ni mo lè má tètè sanwó náà maybe borí relationship tí a ti ń bẹ láàrin ara wa mo wá ní ẹlòmíì tó dèmi náà ní hundred thousand mo sì mọ̀ pé ẹni tí kì í lọ́ gbèsè lára ni mo wá ṣe tàwíì gbèsè tèmi lọ́rùn gbèsè gbèsè mi àbí gbèsè wọn tó wà lọ́rùn mi mo ṣe lọ sí ọ̀dọ̀ ẹni tèmi náà jẹ tó dè mí náà lówó wípé ẹ lọ gba owó tí mo jẹ yín lọ́dọ̀ lágbájá àrí àrí píktọ̀ yìí so àdéhùn sàtẹ́nà tí wọ́n bá ṣe irú ẹ̀ fàdíyẹ́tìbà ẹgbàá ẹni pé ẹgbà wọn káàmọ̀ pé pé àà ah, ah, kò sí tọ́kàn mi pẹ̀lú eléyìí ìwọ lọ jẹ mí lówó lọ gba ti ọ̀dọ̀ wọn lọ sọ́dọ̀ rẹ̀ lọ gbà fọ wá sanwó tèmi definitely sọ wá pé àwa ni tá a ti nìyẹn a sọ pé àà mọ́ lọ́kùnrin bẹ́ẹ̀ nìkan nì alexa adala ni tí wọ́n bá ṣe irú ẹ̀ fún ẹgbà lópin ìgbà tá a bá ti mọ̀ pé ó ń tọ̀ wọn kì í ṣe ti máa fi gbèsè ṣeré yóò san so eré ni o tí àdìsí gbólé lórí so àdìsí náà agbọn méjì lóní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ní mọ́kànlélọ́gbẹ̀lì zolmo ẹni ọjẹ gbèsè tó sì ní tí ó fi san gbèsè náà tó wá ń lọ gbèsè náà lára alábòsí oníyànjẹ sí ni pàápàá so mùmọ́ kọ́là wọ́n ní oní tàkírù fi àdáyé má àlẹ́yìn min haqqi al-ghayr kéèyàn máa lọ ìwọ ẹlòmíì ti ń bẹ lọ́rùn rẹ̀ kó máa lọ lára àti dá padà fún odimapol alghani òun lẹni tí ó ní in tí ó fi tan ìwọ tó wà lọ́rùn rẹ̀ yẹn so lílọ lára tó ṣe yẹn àbòsí ni so eléyìí fi pé ẹni tó jẹ gbèsè tó sì ní tí ó fi san gbèsè náà tó wá lọ gbèsè náà lára haramu ni torí pé azulmu ìyànjẹ àbábòsí haramu ló ń nà ànábì sallallahu alaihi wasallam ti sọ pé ìlọ gbèsè lára zulmu ni ó fi hàn pé ìdájọ́ rẹ̀ haram ni. so àdìsí. wọ́n ní tí èèyàn bá jẹ gbèsè tó sì ní tí ó fi san kọlọ̀ san àìsàn tí ń lọ lára lọ́dọ̀ ẹni tó jẹ lówó ó ti ṣe haram ẹlẹ́ẹ̀kejì ẹni tí ò ní tó jẹ gbèsè tó wá ń lọ gbèsè yẹn lára torí pé kò ní ojú ó fi san wọ́n ló ń tọ̀ wọ́n èsè alábòsí torí pé aláìní ni kò sábúrú kankan lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òní ẹni tó jẹ lọ́wọ́ kò tọ́ fún un láti fúnná máa lópin ìgbà tó bá mọ̀ ẹ́ pé kò ní wọ́n ní ó ti pa dandan kó dúró dé títí bí òfin ní torí pé ọlọ́run ní wà nǹkanà bò ó sọ̀rọ̀ tì fànẹ́bì rọ̀tún ilẹ̀ àmì ìsàwọ̀ tó bá jẹ́ pé tálíkà ni aláìní kó dá kó kó kó kó dájú àmì kó kó kó fún lásìkò títí yóò fi ní ohun tí yóò fi sanwó náà so eléyìí oni tí Ibn Kathir sọsọ lórí ara yìí oni ya'muru ta'ala bis-sabr ọlọ́wọ́n bá ń pa wá láti láti ṣe sùúrù ala al-mu'tir lórí aláìní tó jẹ wá ń gbèsè alladhi la yajidu wafa tí ò ní tí ó fi san gbèsè náà ọlọ́run gbà wá yànjú pé ká ní sùúrù ẹlẹ́ẹ̀kẹ́ni ni pé ìkìlọ̀ ìkìlọ̀ ń bẹnú àdìsí fún ẹni tí bá máa lọ gbèsè lára tí máa ń fi gbèsè ṣeré torí pé àlẹ́ sàtẹ́lẹ̀ mọ́ ni nafsul mu'min mu'allaqatun bidaynihi hàtà yókùbọ̀ àlẹ́ yókùbọ̀ àlẹ́ ẹni pé ẹ̀mí mùsùlùmí wọ́n máa ń fi rọ̀ ni lẹ́yìn ìgbà tó bá kú tán wọ́n fi rọ̀ síbi kan ẹni pé kò ní lọ sọ́dọ̀ ọlọ́run direct wọ́n á fi rọ̀ síbi kan hàtà yókùbọ̀ àlẹ́ títí wọ́n fi san gbèsè rẹ̀ eléyìí lọ pàtẹ́ àlẹ́ sàtẹ́là tí èyí fi kírun sí tí wọ́n bá ní wọ́n jẹ́ ń gbèsè la àìsí bá san gbèsè náà níbẹ̀rẹ̀ islam ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí islam wá ní owó tó ní baitul mal mùsùlùmí tó bá jẹ gbèsè tí èsì ṣe pé ọ̀fẹ́ san ni kò ní ni láti san tó wá kú inú baitul mal ni wọ́n ti san gbèsè rẹ̀ so eléyìí fi hàn pé jíjẹ gbèsè kì í ṣe nǹkan kékeré. bákan náà lẹ́sùn àtàlàn sọ pé alqatlu fi sabilillah yukaffiru kulla shay'in illa dayn ìjágun ẹ̀sìn a máa pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ àyàfi gbèsè nìkan gbèsè téèyàn bá jẹun nìkan ní ó lè parẹ́ ṣùgbọ́n gbogbo téèyàn bá ti ṣe láì dáa àbí ẹ̀ṣẹ̀ téèyàn dá téèyàn bá kú nínú ogun ẹ̀sìn gbogbo ẹ̀ ní ó ṣùgbọ́n gbèsè téèyàn jẹ kò ní parẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún ó di dandan fún ẹni ó kó ní àníyàn ọkàn rẹ̀ léyìí tó lágbára pé òun ó san gbèsè náà padà ó sì wá ìrànwọ́ ìrànlọ́wọ́ ọlọ́run ọba ọlọ́run ó sì ràn torí pé ẹlẹ́sìn àtàlà sọ pé man akọ̀dà àmúwálẹ̀ náà sì yòrí ìdò àdá àhàn. adàmọ́wò ahụ gbogbo ẹnikẹ́ni tó bá gbogbo èèyàn tó bá ẹlòmíì tó sì ní àníyàn àti padà lọ́wọ́ láti dá padà gbogbo ẹnikẹ́ni tó yáwó lọ́dọ̀ ẹlòmíì tó ní àníyàn àti sanwó ń padà ọlọ́wọ́ bá wọ́n lọ́wọ́ láti san àtìláfà gbogbo ẹnikẹ́ni tó bá gbà pẹ̀lú àníyàn yìí pé òun ọ̀fẹ́ sanwó ń ọlọ́run ti gbàwó náà jẹ́ ló lọ́wọ́. so bákan náà ní sàkánná sọ pé má mi mùsùlùmí yàdánù dẹ́yìnà ya'lamu Allahu minhu annahu yuridu àdáwò kò sí mùsùlùmí kan tí ó jẹ gbèsè kan tí ọlọ́run ti mọ̀ nínú ọkàn rẹ̀ pé ó fẹ́ san gbèsè náà illa àdáwò Allahu àlùfẹ́ dúnìyà àyàfi kọ́nà ọba ràn lọ́wọ́ lé ayé láti san gbèsè náà fún un tí ọ̀bọ̀ wa rí san tó fi kú lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọlọ́run gan fúnra rẹ̀ ní ọba san. ẹlẹ́ẹ̀kẹfà òun ni ká máa gbìyànjú láti sádi ọlọ́run níbi gbèsè ànágbèsè àsálà máa gbàdúrà pé wọ́n ọlọ́run sọ mi níbi gbèsè gbèsè o so tí àlẹ́sà àtàlà ń bá ń sáàdì ọlọ́run kó má di onígbèsè kí ni tí ó fà táwọn òní lè ṣe àlẹ́sà àtàlà ní wọn àdí sianas ibn mari tọgbà wa anabi ni allahumma inni a'udhu bika min alhammi walhazan wal'ajazi walkasal walbukhli waljubun wa dala'i ad wa ghalabati ar-rijal ìwọ ọlọ́run ọba o mò ń wá ìtọ́ rẹ kúrò níbi ìbànújẹ́ tí mò ń rò pé yóò ṣẹlẹ̀ sí mi àti ìbànújẹ́ tó ti ṣẹlẹ̀ àti àìlera àti ẹ̀rù jẹ̀jẹ̀ àti ọ̀lẹ bákan náà mọ̀ wá ìtọ́ rẹ kúrò níbi gbèsè tí ó ju agbára mi lọ sọ. So, àlẹ́sà sálàm tí ń bá ń ṣe irú àdúrà báyìí kí ló dé táwọn òní máa ṣe àwa ló tọ́ sí fún láti máa ṣe irú àdúrà yẹn. so àǹfààní tó wà ní àdìsí yìí ó ní pé ìwọ̀ kan tí ń bẹ lórí ẹnìkan a lè dá padà sórí ẹlòmíì gẹ́gẹ́ bí a ti ṣàpèjúwe mo jẹ àbá lówó ẹlòmíì ti jèmi náà lówó ìwọ sísan owó àfáàyè ọrùn mi lọ́wọ́ ìwọ sísan ti tèmi ọrùn tó ń tàn lọ́wọ́ mo wá gbé ti tèmi lọ sọ́rùn tó ń tàn pé owó ti tèmi ò san fún lágbájá kò sábúrú nù ẹ̀. náà ẹni tí ìwọ̀ ń bẹ lọ́rùn rẹ̀ tó wá ní kí wọ́n gbà lọ́dọ̀ ẹlòmíì ṣé ọ̀ràn yẹn fún ni fún ẹni ọjẹ́ lówó kọ́gbà wípé ó kèké sí ọ̀nù àwọn afáàtẹ ìyá pẹ̀lú lórí ẹ̀ wípé ó di dandan kọ́gbà ọ̀ràn yẹn ni torí ọ̀rọ̀ àlẹ́sà àfẹ́lẹ́ tó sọ wípé wọ́n yẹ ti bà torí pé fílẹ̀ lè lámùrù àṣẹ ni àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run àti àlẹ́sà àṣálà ọ̀ràn ẹ̀yàn ni so ìdínú táwọn ti sọ pé tí ẹnikẹ́ni tó bá sọ pé owó rẹ tó ń bẹ lọ́rùn mi o lọ sọ́dọ̀ lágbájá gbà wọ́n ló sì ti di ọ̀ràn yẹn fún ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ fún kọ́ gbà lópin ìgbà tó bá ti jẹ́ pé ẹni tá a ní kọ́ lọ gbowó lọ́wọ́ rẹ̀ kì í so ń gbèsè kì í ṣẹni tí ìfẹ́ san gbèsè síbẹ̀ ni tí ìfẹ́ san gbèsè ni wọ́n máa ń pè ló ń gbèsè kì í ṣẹni ó jẹ gbèsè gbogbo ẹni tó jẹ gbèsè kọ́ ni wọ́n ní Yorùbá ń pè ló ń gbèsè àìbẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì jẹ gbèsè àti ní ìpè ló ń gbèsè torí pé wọ́n bá jẹ gbèsè rẹ̀ yọ ọ̀sán ṣùgbọ́n ní tí ìfẹ́ jẹ tí ìfẹ́ san gbèsè ló ń gbèsè tòótọ́ abá ti mọ̀ ẹ́ pé kì í so ń gbèsè kò sá burú wọ́n ló di ọ̀ràn yẹn ká bẹ́ẹ̀ ó pa dandan kí ẹni tá a nìkan lọ gbowó lọ́dọ̀ rẹ̀ kó náà yọ kó gbà yí pé òun ò fún un. wọ̀nà alàbọ̀yà gbọ́ àgbọ̀yé náà. tó ìdí inú táwọn afa ni almuhid ẹni ó dáyọ̀ padà sí ẹni adá padà sọ́dọ̀ ẹ̀dùnmí wọ́n ní ó ti di májẹ̀mú pé kó gbà ó dìgbà tó bá gbà kí nǹkan òun tó lè ṣe é ṣe ẹni a dá padà lọ sọ́dọ̀ rẹ̀ òun náà aláti wá ìyọ̀dà tòun náà pé tó bá gbà ṣùgbọ́n ẹni ó dá yẹn padà wọ́n ní bákan méjì ni tó yẹ pé ẹni ó dá wa padà sọ́dọ̀ rẹ̀ tí ìbá ti tó ń gbèsè àgbà ṣùgbọ́n tó bá jó ń gbèsè ní àná rárá o náà má má omi bá wàhálà wọn náà mọ̀ ìpínlẹ̀ agbájẹ́ ìfẹ́ san gbèsè. náà lórí eléyìí ni a ti dúró torí afá alásìkò ti fi àsìkò hàn wá tó èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kó forí ẹ̀dùn wa. Assalamu wa rahmatullahi wa barakatuh. لا ìbéèrè àyè sílẹ̀ náà. kéèyàn pọ́tẹ́ àbí kéré jù. títí tẹ́lí báńkì wẹ̀l àlàkùnlé hàn àkọ́kọ́ ni pé àwọn kankan wà tó yẹ pé tí a bá ń gbèrú society tí a wà ní mùsùlùmí àjẹ́ǹtì ètò mùsùlùmí ó ti di bọ̀rúrí fún mùsùlùmí kan ti participate torí pé àì nínú ẹ̀ ìpalára ni fún mùsùlùmí a máa bani lọ́kàn jẹ́ ká lọ sọ́sibítù ká má rí dókítà mùsùlùmí a máa bani lọ́kàn jẹ́ ká lọ sí ọsibítù ká má rí nọ́ọ̀sì mùsùlùmí yóò bani lọ́kàn jẹ́ ká lọ sí bank ká má rí mùsùlùmí kankan tí ó ti bank torí pé necessity ni aláti ní aṣojú mbẹ̀ tó tá a bá wá ṣe ìpalára ni fún wa so rìbá tó wá ń ṣe yẹn wallahu a'lam àwọn afáàmì wọ́n wò pé rìbá yẹn náà lọ́ fi ń san sálárì fún ẹni tó ń ṣe iṣẹ́ fún wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ ẹni tó ń ṣe muamala pẹ̀lú rìbá tó wá ń kọ́lé tí mo bá kọ́lé pé ọ̀tọ̀ kí n bá kọ́lé torí pé owó tí ó fi ṣe rìbá tó owó rìbá náà ni ó fi san fún mi bẹ́ẹ̀ lébọ̀ lè ní ṣe ẹ̀tọ́ mi ẹ̀tọ́ lébọ̀ mi ló fún mi èmi ò jẹ́wọ́ òyìnbá. bákan náà ó ṣeé ṣe kásì kìí àṣẹ lórí ẹni tí ń ṣiṣẹ́ ń bank òṣìṣẹ́ ni. lóòótọ́ ẹ̀dẹ́gbẹ̀sì àtàlà sọ pé káṣíbù rìbà wọ̀ṣá ìlú ẹni tó ṣe ẹ̀rí àtẹni tó kọ́ gbogbo wọn ní commission níbi rìbá ṣíṣe. ibi tí problem wà nìyẹn bẹ̀tẹ̀ bá wò wò pé bọ̀rúurì ni kárí mùsùlùmí táwọn náà ń ṣe iṣẹ́ náà a lè ní bọ̀rúurì ni torí pé báǹkì gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bá mọ ẹ̀kọ́nọ́mìkì ń bí báńkì ó wà nínú òpó tí mú ẹkọ́nọ́mìkì dúró torí pé lónìí káwá ní gbogbo báńkì ọ̀hún pátá àwọn tí kìí ṣe mùsùlùmí wọn ni ẹ dákun bóò láti jẹ́ akàndá dídí gẹ́gẹ́ bí ìyẹ ẹ̀fọn ní ìsìn ní ìsìn ni wọ́n bá a sọ̀rọ̀ torí pé gbogbo agbára pátá ọ̀rọ̀ lọ́wọ́ so that is why tó jẹ́ pé ó padà náà tí mùsùlùmí náà wọ́n participate ń bẹ̀ ọ̀nà tí a lè fi wà ìsìgná ẹni pé ká ní a ní ìdí ẹ̀ ó ní ìgbà táwọn mùsùlùmí náà bá ní báǹkì ìsìn for example gẹ́gẹ́ bí Jaiz bank ń sìn ìbáyé pé bá a ṣe ń lọ sí Zenith tá ń lọ sí UBA tá ń lọ sáwọn diamond nìkankan bẹ́ẹ̀ náà làwọn náà ń try láti máa sí àkáǹtì wa nínú jáìzì bóyá bùkátà lọ sí irú àwọn báǹkì rìbá yẹn yóò ti fẹ́ dé pé mùsùlùmí ò nídìí ẹ̀ mọ́ ó ṣe di láàánú pé ọ̀kọ̀ọ̀kan nínú wa tó ní àkáǹtì ní Jaiz Bank so wallahu a'lam a lè pè ní lọ́rùrí náà. Alaikum salaam. wọ́n ní ẹni ó yáyàn lówó ó ní ládájọ ẹni tó bú yàn lówó lọ. Ah, mi ò rò bẹ́ẹ̀ mi ò gbọ́ rí. nǹkan ẹ̀gbọ́ rí wípé ẹnì ọ̀yá yẹn lówó ó lóore lọ́dọ̀ ẹni tí ó gún yẹn lówó lọ. so mo ti ní owó tí ń ya yẹn tí ń ya. mi ò wá yá lówó mo wá bùn ní díẹ̀ nínú owó tí tó ní àkọ́kọ́ náà kọ papọ̀ ntí máa mú yàn yáwó bùkátà yìí tòótọ́ bá sì sọ ntóní ntóní ìdí àti fèmí tó tá a bá fún ní two hundred naira ní one thousand tó ní àbí àbùkátà rẹ̀ so níbí báàbùl haúlá ni n tó dáa jù ní káfáyíkáyà lówó kìí ṣe pé kábò ní owó ẹni ọba bùn kìí ṣe pé kò ní ládàá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n n tó dáa jù níbẹ̀ yẹn ni pé káyà lówó tó níjì torí bùkátà tó níjì owó ń fún n tó lè bí a bùkátà nìyẹn tá a bá wá fún ní bíntín nínú tó níjì a ṣe nǹkan kan bẹ̀tí pé bóyá àdìsí kan ló wá sọ ohun tó pọlọ náà lè understand yìí ni ọ̀gbọ́ àdìsí tó sọ báyìí bẹ̀tí ọpọlọ èèyàn ó lè understand pé èèyàn wá yá one thousand naira mo á ní àá ah, mo ní one thousand tí mo lè yọ ṣùgbọ́n mi yọ ṣùgbọ́n gba two hundred naira kò pé tó torí pé bùkátà ni one hundred thousand ni one ah, hundred thousand ni àbí one thousand so two hundred naira kí ni tó fẹ́ gbọ́ nínú tí mo fẹ́ fi one thousand gbọ́ so that is it now. ká ní pé mara ń fura jù ẹ wọ́n fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ wọ́n ti ní àwọn ten thousand naira ṣùgbọ́n tí bá ní fẹ́ transfer ten thousand naira báńkì ó yọ ọ̀rẹ́ àkókò náírà lẹ́yìn ìgbà tí wọ́n ti lọ ten thousand sí mo ọ̀wọ́n akọ́kọ́ náà dájú ten thousand naira ẹni ìyá ìjùmọ̀ báńkì ó ṣáàjì tó ten thousand and fifty naira lẹ́nu àti ìdílé nine thousand náírà ẹ̀rẹ́ and forty eight naira ìgbà tí wọ́n fẹ́ gbóhùn padà ten thousand ṣé ojú wo ni ìgbà àkọ́kọ́ ni pé ṣe rí èrò rí èmi sì wò pé ẹni tí ó rò o káyé káyé pé mi ò lówó lọ́wọ́ mi yẹn lọ́wọ́ mo fẹ́ lọ fún bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn mo mọ̀ so wọ́n charge yẹn for example àwa tá a gbélé àwọn family wa wọ́n lè jù wọ́n gbà mí ọ̀pọ̀ ọgbà irú àwọn balance raj àtàwọn míì la máa ń transfer owó fún iye tí wọ́n bá sì need la transfer fún wọn so òun náà ni wọ́n ti lọ gbà wọ́n ti lose owó ṣùgbọ́n tí ó mú wọn request irú fifty two naira yóò tún ọ̀pẹ̀ ìlànà. àpẹẹrẹ òjò ló kó lè dúró lọ gbà ló yà kàn ló ó yà kàn ló ó lè má jẹ ẹ lọ pàdé ó yà kàn ló. bẹ́ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ tó bá wá ṣẹlẹ̀ wípé èèyàn bá tiẹ̀ sọ pé lóòótọ́ lóòótọ́ ten thousand ló di máa ń fún ṣùgbọ́n lórí ten thousand tí máa fún ọ ń sìn báǹkì ó fi yọ iye báyìí so iye tí báǹkì bá wá yọ wọ̀ lọ́sàn-án kò sáburú nù ẹ kò sáburú nù ẹ torí pé ó ń tọ̀ wọn fẹ́ lùzò wọn ṣùgbọ́n àwọn nǹkan kan wà tẹ́ pé ohun tó dáa jù láàrin àwọn èèyàn a good relationship oníkẹ́yìn ọba lùpọ̀ pàápàá jùlọ àwọn kóbòkóbò àwọn kóbòkóbò ni àgbàlagbà lónìí kí ló fẹ́ fi fifty kóbò rà fifty naira. Hey tí ọba mẹ́ta jù bẹ́ẹ̀ lọ wọn ní lọ́jọ́ máa já wọn ní lọ́jọ́ máa já ìwọ̀n mọ́tò fún ọ bóyá ọmọdé ọ̀rẹ́ta ọ̀dọ̀ ọ̀tún ohun tí bẹ́ẹ̀ náà kò sáburú nù ẹ̀ kò sáburú nù ẹ̀ lópin ìgbà pé ẹni tí yóò yáwó yẹn ẹni tí ó yá yẹn lówó òun ò ní owó náà nínú lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n òun gan fúnra rẹ̀ tó bá fẹ́ lówó ọ̀hún kọ́ tí òun ní ṣàjẹ̀ rẹ̀ tóun gan gan fúnra rẹ̀ tó bá fẹ́ gbawó náà tí òun ní ṣàjẹ̀ rẹ̀ wọ́n mi ó máa jẹ́ owó bóyá owó tí mo ní báńkì mi ní owó ẹ̀rọ lórí ẹ̀ one one thousand ní owó kékeré fún kájíìtì and then owó tó wà lọ́wọ́ mi fún bóyá owó àwa tó pọ̀ wọ́n wá ní kí n máa fáàtì yẹn sí ẹ sábà tí yọ two náírà yẹn ó tún wọnú owó ẹ̀rù mi wọ́n tó fẹ̀rẹ̀ ló pé àpò alówó papọ̀ ni transfer ti di fún mi torí mo tẹ̀ transfer yẹn ṣe àwọn ilé tí màá fún wọn ní tiwọn náà ibi tí màá yẹ kí wọ́n owó tiwọn tó èlò dẹ̀ ní géèdì tí mo lè fi kú fún wọn láti gbé bá fẹ́ mọ owó yẹn padà. ẹ ń wà fẹ́ pé owó ìjọba ẹni kò sí aburú nù ẹ̀ka sọ fún ó gálùkù pé tọ̀ fẹ́ràn pé transfer ti máa jẹ o wọ́n á jáde owó wa ti dín nìyẹn so aláti ní báwo la ṣe fẹ́ kọ́ba the last one torí the last person owó ti di òní pé tó bá ti máa kọ́gbà rẹ̀ ti òní pé ó ń kálukú ní iye tí ó sọ so that kò sábúrú nù ẹ̀ ẹ̀ kò sábúrú nù ẹ̀ ọba ọ̀nà náà. pàtàkì lórí láti ya owó wa ní àgbà wa ọjọ́ ọ̀pọ̀ ọba àwọn yàrá wa ló wà mọ́ àti ìkọ́lẹ̀ torí trọ́ọ̀tì àti yàrá wa. àná tuntun àná ìbúra nìgbín tábà fẹ́ yàrá wa ló wò ká kọ́lẹ̀ ṣẹ́kì ti àṣìṣe látọ̀dọ̀ ara wa ní tí ó ah, bẹ̀ torí pé ọlọ́run ni nínú nínú àyà náà lọ́lọ́run ti ní fain amina ba'dukum ba'dan falyu'addi alladhi tumina amanatahu waliyattaqillaha rabba. so ẹnikẹ́ni tí tí a bá gbara yín tẹ́ ẹ bá gbara yín gbọ́ so ẹni tó gbà ọ gbọ́ yẹn kó kó kó kó pé àdéhùn tí wọ́n jọ pé láàrin ara wọn kó sì bẹ̀rù ọlọ́run tó kò sábúrú nù ẹ̀ torí pé agbára wọn bọ́ àwa kọ́lẹ̀ kò sábúrú náà. ẹni tó bá dèèyàn gbé ya ìjọ bálàbùkà yìí ní ilé fún bálàbùkà yìí náà gbogbo ìjẹun onígbà tó bá tàn ní ìlú ìlú ìlú ìlú ìlú ẹni tó bá jẹ́ ìyàn lóṣù ní ìwọ ẹni tó jẹ́ lóṣù fún. ẹ sọ èèyàn yáwó dé oṣù fún ending of month for example ọwá ọwá kó plantain àbí nǹkan kan wá fún ẹni tí ọ̀yáwó lọ́wọ́ rẹ̀ so bí rọ́ṣùwà lọ́fẹ̀ẹ́ jẹ́ torí pé òun sọ fún pé tí àsìkò wa tó kọ kó o ti dẹ̀kun fún mi o gba eré so káyidà ni pé gbogbo ẹni tí èèyàn bá ń wá fébọ̀ lọ́dọ̀ rẹ̀ àgbọ̀dọ̀ fún lẹ́bùn torí pé fúnfún lẹ́bùn yẹn yọ dàbí rashwa ni bó ṣe rí nìyẹn. ọ̀pọ̀ tó wá ṣẹlẹ̀ sí ìṣòro ìlú ní ìyá rẹ̀ ìnira kan ló bẹ́ẹ̀ yìí wọn àti fún ní téèjì ẹ̀ wọn ní kò ní téèjì padà wá gbà ojú wa tó wọ́n tẹ̀ fún tẹ̀sí jáde jáde ìgbà tó wá fẹ́ ra nǹkan bíi téèjì wọn àti àwọn oníṣẹ́ àlàfo ẹ̀jẹ̀ náírà lọ́jọ́ sí ẹ̀sìn títí ara ẹ̀ fẹ́ fún mi ní ìtẹ́yìn sẹ́ni tó wá dájú lọ́wọ́ pé àwọn àpòjì owó ju owó káàkiri owó ilé ìlú àwa tán. ṣéǹjì lélẹ́yìn ọ̀yáwó. <laughs> ṣé ìjìnlẹ̀ owó mi ní gbígbẹ lọ́dọ̀ rẹ mo á fi kún mo fi ra nǹkan mi eléyìí ò sáwọ nínú ẹ̀ wọ́n yẹ fowó díwó yòó aláwọ̀ sọ. wọ́n á rí